أنفقوا وبما أنفقوا من أموالهم الصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجرهن في المضاجع واضربوهن فإذا أطعناكم فلا تبغوا عليهم سبيلا إن الله كان عليا كبيرا أعوذ بالله من الشيطان الرجيم الرجال قوامون على النساء بما فضل الله وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات آفرات للغيب بما حفظ الله واللاتي يخافون نشوزهن فعظوهن واهجوهن في المضاجع واهجرهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا أتركت الله سبحانه وتعالى ọba tí ó kádàrà tí a tó lè pàdé nínú pàgọ́ orílẹ̀ ìlú òmìn bákan náà eléyìí ti ṣe gbogbo òòrùn ta fẹ́ mú òòrùn ogún nínú ọ̀rọ̀mọ̀lọ́rùn ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin ogójì olú mẹ́ta lẹ́yìn bàbá àtẹ́jú sọ́gbọ̀ lọ́wọ́ àríwọ̀sọ́lọ́mù tó fẹ́ ilé wá láti bá abẹ̀rẹ̀ náà lọ̀rọ̀ wọn kó tó bẹ̀rẹ̀ sábà ṣe fún àyè látara pé láwọn náà lè kọ́wọ́ pọ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ lówó kiri àwọn tí wọ́n ti ń ka kọ̀ọ̀rán ní tó fi lé ní ọgbẹ̀rún ọdún sẹ́yìn ẹwọ́n lórí ire tọ́lọ̀ ọ̀tà aláìbáṣe fún àwọn yẹn àyọwá lẹ́nu jẹ́ ìròyìn tó tóbi ni èèyàn ní ṣòkò onúgbà èyí láti gbọ́ láti gbìyànjú láti mú lò yóò bẹ̀rẹ̀ tọ́lọ̀ bá lè fẹ́ sí abẹ̀lú àwọn ọlọ́run ìjẹ́jẹ́ sí máa mú yẹn gbogbo fẹ́ ọwọ́ àwọn ìjẹ́jẹ́ sí lọ́dún ṣẹlẹ̀ sí wọn lọ́dún ìjẹ́ra iná àbẹ́jọ́ àjẹ́ kan kan ọlọ́run mọ́tí wa lẹ́nu yìí pé ramadan parí ẹ̀sí parí ramadan parí ọ̀rọ̀ ọlọ́run náà gbogbo tí wọ́n jẹ́ sọ́dọ̀ oko abára kọ́rù ìyẹn ló gbọdọ̀ yé wa sí pé àtẹ́kò sí ní táàgbó wá kọ́ àbúrò àtàbáyọ ọjọ́ ọ̀bọ̀rọ̀ lọ. Ajẹ́pẹ́ tọ́lọ̀ fi ṣàánú wa láwùjọ ìgbó ṣe rí láyè lálùrù àsìkò yìí. Kò náà ní wípé ibi tí wọ́n ti ń ka ọ̀rọ̀ ọlọ́run ó pọ̀ ju ibi tí wọ́n ti ń kọ sí ẹ̀ lọ. Ó wá jẹ́ ká lo lágbára ìjàwọ̀ tí wọ́n jọ̀kọ̀ ọlọ́run lọ. Tó tó tóbi Títù òye tó tí wọ́n wọ́n bá lọ káàkiri òfin wà lọ àyè tó jọ báyìí lẹ́ẹ̀lẹ́ ìgbọ́rọ̀ ọlọ́run lọ́kàn láàárọ̀ lálẹ́. Ó fẹ́rẹ̀ ẹ̀rọ àtàlùkì àmà wa àjẹ́bàwà láàbòrí òmìnirí wa. Àtà ọ̀tá ìta àmàrin tàbí ọ̀tọ́ ìta àmà tó lágbára jùlọ. Ọ̀tá bá sì lọ kò sọ́kọ́ bá mẹ́ta fọ́rọ̀ rẹ̀ ọjà tí Eléyìí tí ó rí ọ̀tá táwò rí, ó sì ní kàtà lórí ẹni tó rí wa táwò rí gbọ́nàdé Allah subhanahu wa ta'ala kò jẹ́ àti lè rábà ẹ̀kọ́ dáre ìrẹsì ọlọ́run èyí sì tóbi jù mú ìrẹsì ọlọ́run làkọ́ àrẹ̀kíkà tàbí gbígbọ́ tàbí títọ̀ àbí kíkọ́ abẹ́bà rẹ̀ ṣàṣírọ̀ ní ọlọ́run akọ́wọ́ àlékún tí àlékún ẹ̀fà gbogbo wọ́n tó wá ti ṣiṣẹ́ ìtẹ́gbẹ́ lọ́kàtọ̀ lápán iṣẹ́ wọ́n òkè àwọn tí tí wọ́n sọ adọ́bà aláṣùwà ánàwọ́dà alámọ̀bàlá kan lọ́kàn lórí ó dùrọ̀ ìkẹ́ láwọn gbogbo ọlọ́wà lẹ́wọ̀n mohammed àwọn ará ilé ìyàwó sọ̀hálà àwọn olùgbàgbára àti orí àmọ́ lágbára àti fún àwọn tí ó ní lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ wọ́n lọ́wọ́ ní sẹ́yẹ̀ ti dé bí nínú sẹ́kẹ̀rẹ̀ tí ọba fáìlù ọba tó ní tó jẹ́nu ọba kẹta bàbá pẹ̀lú ọwọ́ ọlọ́pọ̀ kọ̀lá jẹ́ ọ̀rọ̀ pàrọ̀ kan sórí ní nígbà àpọ̀ àrí wọ́rọ̀ tó rí oòrùn lè ṣe ó wá ń ọwọ́ sí gbogbo tí wọ́n ti ń tó pépà wo ni wọ́n lè lò lè àwọn nígbà tá Kùránù tí Mọ́ọ̀tù tẹ̀ wọnú náà sí ìbájẹ́kọ́ ya àbá ìtọ́jú rẹ̀ dáadáa báwo ló ń ṣe àti bí ọ̀gọ̀rọ̀ wọ́n fi tí ó lè ráyé ó ní bá ní rẹ̀ wọlé. Ó wá ní kí wọ́n tó ní ní ti tàbá ta pé bẹ́ẹ̀ bá bí kó dáko bẹ́ẹ̀ nìkan kó dáko ẹ̀fún ẹ̀kọ́ ní ìwọlé. Àwọn tí ò wá wá tún òde wá kó ní ara ẹ̀ lọ kó bá wọn lù wọn. Orí ẹ̀rọ pàmò yìí sọ̀rọ̀ àmì ẹ̀ ẹ̀rọ fi fún ọmọ sẹ́yìn rẹ̀ pé wá kò lè gbà láti gbà. Eléyìí wọ́n gbé ẹ̀kọ́ ọ̀hún wọn kì í ta. Ìjọba ìwọ́n gbà ọ̀fẹ́ ni òtí báwọn náà lè bàbá ọ̀dà pé kílùmí dáadáa báwọn náà lè ṣe nípa ọ̀rọ̀ ọlọ́run tó fi dé síbi àwọn èèyàn ọlọ́pàá àwọn ẹ̀sùn lórí àwọn táwọn náà bá èyí kalẹ̀ báwọn náà wọ́n ní nǹkan ìfojúsùn táwọn fẹ́ tó bá lọ́rọ̀ ọlọ́run àti báwọn wà sí láyé máa

the perfect way the perfection method that allow to to solve the marital conflict or marital discord ọ̀nà tó ti tẹ̀ òun náà ni gbé kalẹ̀ báwo la ti tètè yẹn sí wàá èyí tí yóò máa ṣẹlẹ̀ nílé ìdí ọmọ ọláyà ṣe àkókò ọmọ nípa fẹ́ra wa nígbò bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ súra yìí kí ló bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ ó ní pàrúkì òun. láàkì rúra wọ bẹ̀rẹ̀ kún nílẹ̀ níta ìmẹ̀sìnà wẹ̀sìnà dáwà wùdà. فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت

ìyẹ́ pé ìròrí ọmọ ènìyàn ní ọmọ ìròkó tí wà lábájẹ́ tó tó wà lábájẹ́ ìdẹ́bà ètò àwọn àmà ṣẹ̀dá ìrárá ṣẹ̀dá ìṣúlá ọmọ kò báyìí kí ọ̀ bìfọ́ kí wà láwọ́ tó dé ìyẹn tó kí wà láwọ́ tó dé fẹ́ bá ti ń gbúrò rẹ̀ fẹ́ bẹ̀rù kí ti kó tó bá dé tán gbogbo ọ̀nà tó bá sàlàyé àlámà ní ìṣ bọ́rọ̀ ìṣòro náà tábàtà ẹ̀rọ ìfà ẹni kíkún dẹ́rù bá ń gbàyìn aláàbáàkì ní bẹ́ẹ̀ rí ìgbogbo àwọn ọmọdé kí yóò máa tẹ̀lẹ̀ ìyẹn ní pé kò fẹ́kẹ́ sí ìgbèpà wá ní àwọn àkọ́kọ́ nù nípa wá parí yẹn wọ́n wá padà lọ sí ọ̀gbọ̀nrán tí wọ́n pa wàhálà nílé ọlọ́pọ̀ láyà kò kọjá ní pé kíkà ní kó lọ́mà ipò rẹ̀ nídìílé ní orúkọ wọn pa wàhálà yẹn pátọ̀ ìgbọ̀wá nínú lé kí ni ó rù tèmi kí ni jíjẹ àwọn pọ́pílítì bàbá àti ànínú lé jíjẹ ní kò ṣíṣẹ́ ògúnmá bàbá ti lè lọ lẹ́yìn wàhálà òní ṣẹlẹ̀ rárá lójú ó tóbi tó ti tó wa pé àrùjálù ọ̀rùwà bí. àrùjálù ọ̀rùwà múná àrẹ̀mìta. àwọn tí wọ́n lè ṣe kí ó dúró òun náà làwọn ọkùnrin àwọn ìní wọ́n gbẹ́kọ̀ọ́ lé ẹ̀dúró orí kò bá láàkẹ́ ọmọ ènìyàn mú ká lọ pé ẹ̀kọ́ lé kó ó wá rò pé ìwọ ló kọ́ lẹ́yìn tó bá wù ọ́ òjò owó o bẹ̀ ọpọlọ ọpọlọ yẹn tó bá láàbí àlọ́rò pé a kò ní gba akọ́kọ́ mi ní owó jọ èmi ń wọ ọwọ́ ara mi tú lójú méjì kò wọ́n bẹ́ẹ̀ pé ẹ̀yin ń lò kọ́ yẹn bẹ́ẹ̀ bá ti gbó lé Ẹgbẹ́ wọn sọ fọ́nà fẹ́ gbòrò gbórí lórí, kí ni ìwọ̀ fẹ́ nílé wọn lórí? Bí máa bá ń bọ́ lọ́rùn márùn-ún bá àbọ̀rún máa dábà àbúrún wá ní máa ń sákú ní àmúwárí yìí. Bàbá wà wò nígbà tó wọ́n resolution team. Conflict resolution team àwọn ọ̀nà òṣìṣẹ́ ìdìbò sí àwọn tàbí wọ́pẹ́ ọ̀sẹ̀ ìdàní àwọn adájọ́ àwọn ìgbáyà george àpàrọ̀ àwọn lọ́yà kan ni wọ́n wà ńbẹ̀ wọ́n ń tẹ́jẹ́ ìdìbò ṣe ń gbé lọ kóòtù dàrẹ́ àwọn ọmọ ní ojú àárọ̀ ìdílé lábẹ́ ilé wọ́n máa ní ọ́fíìsì káàkiri sọ ẹ̀kọ́ táwọn ẹ̀rọ kọ́ nìyẹn gbogbo ẹ̀kọ́ tó wá lọ fọ́ ìkò tí èyí tó yẹ ga bí tọba tó dára tó gbé kalẹ̀ fún wa tó lè tẹ̀lé wa lọ́wọ́ sí. tó tábà ti lè fẹ́ dájọ́ tábà lè tẹ̀lé fẹ́ṣọ̀ ìkò ní sí wa lára ẹ̀wọ̀n tó gbàgbé fún wa ó ní mú fẹ́ fi lè yanjú àwọ̀ fẹ́ rò ó fẹ́ ṣẹlẹ̀ tọkùnrin jẹ́ mi rẹ́ tóbìnrin jẹ́ mi rẹ́ ìpìlẹ̀ gbàgbó ti yẹ wọ́n bẹ̀rẹ̀ wò yí pé obìnrin فَخَافُونَ وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ Ayé ìjọ́rọ̀ wà ní pé lọ́gbọ̀rọ̀ gbà ibi tí wà láàrin sábà ṣúyọ ọlọ́run kátàrà gbọ́dọ̀ ní gbogbo sábà fà á. Lójó bẹ̀rẹ̀ tó wà lẹ́ẹ̀tì sàrànfùn. Ó sọ pé wà lẹ́ẹ̀tì mẹ́sàrà obìnrin tí ò gbọ́rọ̀ náà ìyẹn ní pé gbàrà kọ́ni òbí gbọ́rọ̀ mọ́ yóò sì máa tètè sí àìgbọ́rọ̀ ẹ sì máa rí sẹ́ńdì zero láti ìta ọ̀tún sẹ́yìn ọkùnrin bẹ̀rù nùṣúgà òun kí ló pẹ̀lú nùṣú òun ni kọ́ni ni wọ́n gbòrí dúró òun ni kọ́ni ni wọ́n máa bí ọkùnrin ní gbogbo gbà òun náà ni kọ́ni ló jọ rẹ̀ lójú ìyàwó tẹ́fà àwọn tẹ́fà yóò máa rí ara Porque ela tem um pequeno telefone no lugar, ele jogando por aí. Tó bá ti kọ́rọ̀ sí lọ́bẹ̀ tó lè ní òpé àárá ti kọ́ra ì, jẹ́gbà ìkwọ́lítì tó bá ti lọ́wọ́ ìgbà òdò ìdúró ẹ̀láwà lọ́pọ̀ rẹ̀ ìgbàgbò rẹ̀. Àmọ́ bẹ̀rẹ̀ kan ló bẹ̀rẹ̀ ìfẹ́ ló bẹ̀rẹ̀ rẹ̀. Ṣètọ́ ló jẹ́ tó bá ti láti ìfẹ́ ọmọ látara tó òdìjó gbọ́rọ̀. Ẹ wá wo tẹ́ńṣọ̀ sí àwọn àdékà Ó wá ní, Adẹ́pẹ́rú bá ti fẹ́ mú rìn ní ẹrú tí ò bá ti fẹ́ mú rìn lọ́lọ́bìnrin wàhálà ti dé. Orí fẹ́ mú rìn lọ́lọ́bìnrin lẹ́ẹ̀kẹ́rú ọlọ́gbà wọ́n pè kẹta níwà sí ọ̀dà akábẹ́jì ni adápọ̀ ọlọ́bẹ̀rú bàrẹ̀. Ó wá ní fa èdè wọn. Bọ́lá ti bẹ̀rẹ̀ wá ẹ̀sọ̀ ọlọ́gbùn. Tí ò bá wá gbọ́ وَنُزُورُهُنَّ بِالْمَرَاجِعِ Àwọn olùmẹ́rin Allah Subhanahu wa ta'ala ó pè lọ obìnrin sí mẹ́ta ẹ̀ẹ́lẹ́ lògùn mẹ́tẹ̀ẹ̀ta sí kan ẹ̀ ìran obìnrin ọ̀nà mẹ́ta ló pín obìnrin sí ó sì tó bá wa kò màmá sí káwá sọ pé a lò wọlé ìwọ́n mi ó ní àti mọ́ lò ẹ̀rọ bẹ́ẹ̀ ni mo ní kọ́kọ́ ìlú lọ wá ìfowó òun lọ mo ní ọ̀wọ́ ló gbọ́ yé tó bá gbọ́ yé ló lọ. báwo lẹ ṣe ń sọ máa ń lò tó lómi ilé ìbọ́dọ̀ àti ọ̀la wọn ó ní wọn ti wọ́n

Ọlọ́pọ̀lọpọ̀ àbí ìfàdà ti sọ fún ọba àkàlára tí ẹrù níbà. Kò sí àfi bí bàtà òǹgbàgbọ́ òdòdó wà kù. Ó wà pé tún fi ń rà mí láàrin wọlé ọ̀gbẹ̀ àkẹ́. Ó nígbà kọ́kọ́lọ̀ àtọ́jọ́ kan ní pé ìyàwó tá a fẹ́ fẹ́ ìyé o, lọ́kọ̀ọ́ láti tá a fẹ́ ṣe àbẹ̀rẹ̀ rẹ̀ láyé wọn nípa ayé ó lè tó wọ́n lè jẹ́ ní obìnrin tí máa ń fi sínú ọkọ rẹ̀ tí máa máa fi sínú ọkọ rẹ̀ láì ní sábà ní ìlà ọ̀rọ̀ ti dáwọn oòrùn ní ìrìn ìrìnàjẹ̀mà àyàfi kí àwọn obìnrin lẹ́yìn iṣẹ́ ẹgbẹ́ tó wà lálẹ́ ìjẹ́mà láti wà ń bẹ̀ tọ́wọ́n bá wọn tó wà lẹ́jẹ̀mà wọ́n máa tẹ́tẹ̀ lé ní pé ìgbẹ́bìnà títí ọlọ́pọ̀ máa bẹ́ fẹ́ sùúrù òní fẹ́

Bẹ̀rẹ̀ wọ́n ní kò rọrùn fáwọn ìgbésẹ̀ wọn fẹ́ gbéra àti ti dé tó bá mú sọ́bẹ̀ lè rọrùn pé mi náà lára tí mò ń gbọ́ ọ̀kan sọ yìí. Ẹ̀mí kí lọ́wọ́ rọrùn fáwọn. Ó ní kò rọrùn fóun kó mi ti wà lọ́wọ́ látàárọ̀ fóun wá owó rọ oúnjẹ wálé fóun kò rọ bẹ̀ fóun kò rọ gbá. Kíyàwó wọn wá dáná kó wá Bọ́pọ̀ bínú ti máa ń bí èmi òní tó dé wípé ní jẹun torí pé tí àtàwọn kọ́ bá dé lóòrùn tó bá gbé èèyàn ó ní ọmọ òní pé kí ni mo ní ọ̀rọ̀ pé ìyá alábájá ẹ̀kọ́ ìgbẹ̀rún wa torí pé mo ti lọ sí obìnrin yìí ní kó ṣe wàhálà oúnjẹ kó má jẹ ṣùgbọ́n sẹ́ni tó fẹ́ kó ṣe wàhálà báwa náà ṣe wá fẹ́ fẹ́ ṣe wàhálà owó bẹ́ẹ̀ tó bèrè lágbára pọ̀ tó wọ́n ní ìpàdé yóò ṣe pé bàtà lọ láàárọ̀ bẹ́ẹ̀ kí á ní.

wà gbórí wúrú ní àwọn àkárí àwọn àká ọ̀rọ̀ ògbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sì gbọ́wọ́ sókè kò tí mọ̀ wípé wàhálà wà arábìnrin kàtọ́ ọmọ rẹ̀ wọ́n wá bá wa lọ́fíìsì àwọn bàbá bí o bẹ́ẹ̀ nínú rẹ̀ rí olóòpèwà rẹ̀ wá olóòpèwà bá rẹ̀ wá ọkọ náà pè wá ẹ̀rù wípé òdodo ní òdodo wá wà òdodo wọn ó máa dìde yóò rọ́ ní òní lékè ẹ̀rọ kan náà òdodo ẹ̀lábára òṣòdodo ìwọ́nà tó ara ìrẹ̀kẹ́ òṣòdodo wọ̀ mí ní. ọmọ àròjọ múra kálukú náà lórojọ nígbà ọmọ ló tiẹ̀ ó yá ìyàwó wá ẹ̀ náà sàlàyé bó ló ti jẹ́ ìyàwó bá ló tiẹ̀ nígbà ìyàwó ẹni kí lọ́wọ́ tó tẹ̀lé ẹgbẹ́ alága dìde lọ́wọ́ púpọ̀ ẹ̀tẹ́ wò ní ẹ̀ẹ́dì máa jẹ̀fẹ́ nílé kẹ́tọ́ bẹ́yìn ó ní àjọbí ti ń rí ẹ̀kọ́ tó gbogbo ó sára lé ha ọkùnrin lé kí ni ìyàwó mi kò ní ìṣe bẹ́ẹ̀ tó ó ń kó ẹ̀dẹ́ kò ní sẹ́mà bọ́lá ti parí. Nàbàrò ló jọ ọkọ̀ bá ti ká. Inú ọkọ̀ tù Nǹkan máa ń débẹ̀. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ ni. Ó tẹ́rù wọ́n bí ìjọba ìjọba rẹ̀. Wọ́n ti gbàlẹ̀ èrò bí. Ẹlẹ́kùnmọ̀ ọ̀gá náà tẹ́wà àwọn òbí kẹ́rù wọ́n bàbá rẹ̀. Òṣìṣẹ́ ti rí tẹ́rù obìnrin yẹn. Wọ́n ti bá wí bá wí bá wí orí kí gbọ́. Ìrún àwọn ọ̀sán yẹn, ọlọ́run mọ́tò obìnrin wa bẹ́ ọlọ́run. فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا Wàníbà àpàdá òkò tí ń bẹ̀rù ó lè fi ó bẹ̀rẹ̀ látẹ̀yìn. Ó tí tó bẹ̀rẹ̀ wá tí wá lè bẹ̀rẹ̀ látẹ̀yìn bẹ́rẹ̀ lọ́mọ̀ tó ti Ó yàtọ̀ ó ní sábà ilé ṣe bẹ́ẹ̀ ọ̀lá sẹ́kọ̀ọ́ àlẹ́ ìṣẹ̀ sẹ́yìnà ẹ̀rọ wọn ọ̀nà kan àti láti gbà wọn láàmú sẹ́bí na ẹ̀rọ wọn ọ̀nà kan láti fi sínú rẹ̀ Orí ọ̀la ó lo àìyíyàn ó kẹ̀mí ìròkó. Ìyẹn ni pé mo ń pẹ̀sẹ̀ lára rẹ̀ lára ọkùnrin. lẹ́yìn ìgbà tó bèrè ẹgbẹ́ tó ṣe bá rẹ̀ bó ṣe máa tó kí ló ṣe ọ̀rẹ́ bá kan ọwọ́ máa tàlẹ́ fún àárẹ̀kù lọ́rùn tó lọ díẹ̀ o ìdá àgbọ̀gbọ̀ tó bèrè fún mi rẹ̀ àtẹ̀yí tí ò bá ní gbé lọ ọkọ òun àkọ́kọ́ rẹ̀ láwọ̀ bẹ́ẹ̀ lọ kí ló ṣẹlẹ̀ ọkọ́ tí ó bá rí kójú ọmọ mú wa ẹ̀rí tí mo sọ sí ilé díẹ̀ àwọn ẹbí rẹ̀ mẹ́mọ̀ kó lé kò sí àkọ́kọ́ yìí ló pè sí ìtawọ́ gbogbo mo fẹ́ rí ọ̀gá wa torí obìnrin ni torí kí ni kò ń sùúrù rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ orí gbálẹ̀ mo bá wo ó ti kọ́kọ́ náà bá ń bẹ̀ ó tó dé àgbàmà bẹ̀ ẹ̀yẹ ìbúrò ọ̀rọ̀ gbálẹ̀ ni bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ọ̀gá tó wá dé àrùn ìtú àlà pẹ̀lú ọ̀dọ́ ọlọ́pàá náà ẹ̀rọ wọ̀ ẹ́ báyìí ó ti dá bọ́lẹ̀ nígbà tá a dé ní rẹ̀ fún wa ó dé pàtó ní à sọ ní tolú omi tó bí ń kéré bá ń tẹ̀sà bọ́ọ̀lù wá bọ́ọ̀lù ẹ̀ á wà kí n lọ kíkì kí n lọ má lówó su òkè tí tó wá tó ní ẹ̀ tọ̀wọ́n bí ọmọ tiẹ̀ ọmọ ni wọ́n ń subó bí ń borí bá ó mọ tó ń pé wọ́n máa borí ẹ̀ gbá ni pẹ̀lú ìrọ̀rùn bá wọ́n borí ẹ̀ gbálẹ̀ ìyá ń bẹ̀rù bẹ̀rù sí ọmọ àti wáyé ní láti jọ nípa Àtẹ́lì ìlú ní òkọ̀tọ̀ fún wa. Gbogbo àwọn ìrànlọ́wọ́ wọ́n tẹ̀lé ní pọ̀tù láti ilé ìgbìyànjú ọ̀rẹ́ wa, àmọ́ ìyàwó rẹ̀ ọmọ ọba aláàfin olóbìnrin rẹ̀. Orúkú olóbìnrin rẹ̀ kí ṣe wàhálà rárá. Kò ṣe wàhálà. Dẹ̀sẹ̀ máa bàtẹ̀ gbogbo bóde wo lè jẹ́ tó iná láàkánà àìyàn ẹ̀yìn ọ̀. Ṣé tó lè ní bọ́ọ̀dẹ̀ wọ́n máa jẹ́ lára òkè àti sára ọkùnrin yìí? Yóò jẹ́ lára báyìí. Wọ́n máa ti ọmọ ti jù lọ. Ọmọ tó ń lọ òun náà kí ó jẹ́ ìgbẹ́ bá kọ̀ rẹ̀ nínú àwọn ìwé ìgbàlá ìgbẹ́ bá kọ̀ rẹ̀ nínú. Ó máa ti mọ̀ sí ìṣòro ní fàáfíkìrúbá oní aláìsáàrùsọ ọlọ́run ọmọ ẹ̀rọ̀tẹ̀rẹ̀ ilé mẹ́ta ẹ̀gbá tí ń bọ̀ wá ẹ̀ẹ́dẹ̀kẹ́ dáadáa láàrin ọba ní inú ọmọ نعم. وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما فبعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إن يريدا إصلاحا يوفق الله بينهما

ìyẹn pé àwọn òrí pé nǹkan rọrùn àbẹ́rẹ́ òde kí ni o wọ́n àti ibi pé nǹkan rọrùn àmá wà á sí ìbákan alásùnmọ́ àwárí pé tàbí rọrùn so wàhálà ti ń pọ̀ ìjàgbọ́n ni ìjà lọ́la tó wọ́n ò sí ní aláṣùwọ́ kánà wọ́n tààrà ẹjá gbọ́nà tó fi ní kálẹ̀ ojú ọwọ́ rẹ̀ ó wá ní wà ẹni kí ń tán tẹ́mà táwọn tí ń bá rí ẹ̀jì fẹ́yàwó méjèèjì ọgbà kẹ̀kọ́kọ́ ló bá rí àwọn ẹbí àwọn ọ̀rẹ́ tí ààlà ní pọ́pẹ́ mo fàtọ̀gbọ̀rún díẹ̀ nínú tí máa ń dalẹ́rú òun làwọn tí àpò sọ́rọ̀ tí wọ́n bẹ̀rù pé báwọn nílé oúnjẹ orí kí ló kọ́kọ́ ìlú ẹ̀kọ́ bá àkùtì ìkẹta mú sùn ní àyọ́ká ìgbẹ́gbẹ́ máa kéde tó sọ pé tó máa kéde àwọn ọkùnrin lọ́jọ́ ń lè yẹ o ó rí láti sùúrù fún o tó bá gbé wà látara fún yẹ o. so àwọn ṣùgbọ́n wọ́n sàárá ó ti rí pé wọ́n ti máa lè di ara wọn wá sí àwọn owó ìṣẹ́ kí ni òbẹ̀ẹ̀bẹ̀ ara ìkó wá padà wá bá wa ojúṣe wa ní afọmọlọ́kọ alọ́lé wọn gbogbo gbà. wọ́n là mí ẹ fi wọ́n lẹ̀ lẹ́jọ́ wọ́n lọ́tẹ̀ láyé wọn tọ́ bẹ̀rẹ̀ tí mo ní sáré tẹ̀sí iná sára ní àjọ pé wá ebi ló kọ̀ sí ní ṣe wò ó kí wọ́n tẹ̀sí ṣe wọ́n là mí àwọn láti kó akẹ́sàn rẹ̀ pé ìwà ṣe dédé àlọ́ àwọn ẹni sọ́mà tí ò bá wá ríra ọmọ méjì ó tó kẹ̀ ní وإن خفتم شقاق بينهما

òkè òkè ọ̀rẹ́ ń jọbẹ́ lọ ó ti lọ látàmà ẹwọ flip and measure so a ti tó wàhálà ti kí wàhálà ń bọ̀ owó ti tó ti tó wàhálà ń bọ̀ kí ló láti o. bàbá àdúgbò àjàmá mi àjàmá mi ha. ẹ̀rọ ti mọ ní àjọ ní pé a tún ayé àti tó wà lórí bẹ̀rù mo fi torí pé ó jẹ́ marital issue illustrated bẹ̀rẹ̀ ló jẹ́ kó clear wa ó ní tí ẹ̀ ń bẹ̀rù ṣùgbọ́n ìwà àwọn tí ní láàrin ọ̀parí rẹ̀ wọ́n wá ní balẹ̀ tí ó pẹ̀lú nídìí ọkọ ẹ̀kọ́ ẹ̀míró nídìí ìyàwó tàbí ọ̀pọ̀ wọn alhakim adájọ́ òfin ṣẹlẹ̀ à. ìyẹn túmọ̀ pé adájọ́ láti fẹsẹ̀ ní méjèèjì yẹlẹ̀ wípé òfin tí wọ́n lò ní wọ́n ti nínú òfin wa ni ẹni tí wọ́n tún lè sí wa nígbà tó ti ẹ́ tí ò gbogbo wọ́n wà rí ẹ̀pà àwọn méjì wá lẹ́yìn ẹ̀pà àwọn méjì wá lẹ́yìn wọ́n wà ní tó ṣẹlẹ̀ pé ẹ̀pà kọ́kọ́ lọ lójú ẹ̀pẹ́ àwọn àti ojú ẹ̀pà òfin ṣẹ̀rí àmì ṣẹ̀rí àlógún yẹn torí pé àwọn ti káwà tábọ́dọ̀ ní lè bá sí ẹlẹ́gẹ̀ẹ́jì kò bá wọn bá kò kàn bá jùgbá lọ́la kò ní oṣù rẹ̀ kù wọ́n bá jùgbá lọ́tún kò kàn án yẹ̀ni pé iṣẹ́ tó bá pé tó rò kalẹ̀ yìí kò dáa olóòrò lábẹ́ ipò dáa tábàtà bá ti yá pé tó ń tẹ ọlọ́run láti sára tó bá ti ní òfẹ́ ọlọ́run pé ọ̀gá gbọ́dọ̀ bà lẹ́yìn rẹ̀ kí ló ṣe o gbà ìdájọ́ ló sọ wípé kí wọ́n máa lọ lọ́dọ̀ sí lásán tó owó nílé ìrọ̀wọ́ àmọ́ aláṣùmọ̀lẹ́ ọ̀dà alọ́dẹ́gbọ́n àdúrà ágàmà gbìyànjú àríyá adájọ́ kó pé ágàmà gbìyànjú àríyá

ọmọ ẹni ilé ìdí bẹ̀rẹ̀ káàkiri kí ni ó àbára àbòsí ń tò bẹ̀rẹ̀ àbòsí ni tọ́bá tẹ́lẹ̀kẹ̀ ìwá tẹ́lẹ̀kẹ̀ bí ọmọ wa ń kọ́ táwọn ẹgbẹ́ kí ni ó kódà àgbẹ̀ kí ni wọ́n alábẹ́ ní tó lọ dágbó sí tó tó ń ṣe ìwò dá àtẹ́jọ owó kó kí ni kò jọ máa wa àwọn ọmọ wọn ti ẹgbẹ́ ìdàwọn tiwa wọ́n ìdàwọn tiwa wọ́n sọ pé mo mọ̀ pé tí má mẹ́jọ ọ̀pọ̀ àwọn owó ní ìwọ̀n ababa wọ́n ní pẹ̀lú àbàbà wá fẹ́ káwọn àti owó bì ti nà mẹ́lẹ̀. orí ha. ìlú lílá ha. ìlú lílá ìṣúláha sí ìlà òun sí àwọn ìmọ̀ wọ́n ní ìlú lílá ìṣìláha tí ọkọ àti àwọn bá gbẹ̀rọ táwọn ṣàtúnṣe yóò àti ìrù mọ́rù rẹ̀ ìlọ́kùnrin ọlọ́run ṣàtúnṣe láàrin àmẹ́lẹ́bì àwọn olùmọ̀kánlára ò ìlú lílá ìṣìláha àwọn tí wọ́n jẹ́ aráalé ọkọ aráalé ìyàwó àwọn ní àwọn ọ̀rọ̀ alámbáwí pépà méjèèjì bá gbèrò pé báyìí ó tọ́ bá gbèrò látẹ̀lé Tẹ̀lá àwọn bá ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ lọ́pọ̀ àwọn ọ̀gá orí láti yí ọmọ mọ́jú pàdé rẹ̀ náà. Tó wá ní ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ́dọ̀ wọn, tẹ̀lá ń pa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lọ ẹ̀tún padà wá lọ́la, yóò rí yí pé ńbẹ̀ omi kí wọ́n lọ lọ́sọ̀tọ̀ àwa ó bá pẹ̀lú wà bẹ́ẹ̀ kí wọ́n ṣe kíni kí wọ́n padà yíwa kéèké wọ́n kò bẹ̀rẹ̀ náà mà ọba àlọ́ ti rẹ́rẹ́ láàrin wa a kì í sọ pé ìjà yìí gángangangán àgbọ̀dọ̀ bẹ́ẹ̀ kíni àgbọ̀dọ̀ má pa ayé ẹ̀ àti òkè ni o gbẹ̀ka ní lára o áá mo fọ̀rọ̀ kọ́ra o tó tó bá ti di tó wá bẹ́ẹ̀ lẹ́yìn lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ òwe òwe ni ọlá ó bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ lọ ẹwà nípa aláwo mo gbọdọ̀ kó lára wọn ó ní wọn ká ná ní ibi tí ń bu kiri kẹsọ bẹ ọlá tí wàá tẹ̀ka bá rí rẹ̀ rẹ̀ bá tí o bá ti mú ọkùnrin wá láti òbí ìkó tẹ̀ lọ́rùn wàhálà ló bá Èyí ń rí ìṣlá bàbá ní kọ́nà tó wà lẹ́yìn tó ṣe parí nígbà mí wọ́n mọ̀ pé wàhálà yẹn ṣe wàhálà láàrin lọ́kọ láyà àmọ́ external forces ló wà mẹ́rin tó wọ́n bọ̀rọ̀ wọn yanjú bọ́wọ́n wọ́n lè yanjú external forces wọ́n wà external forces yẹn yanjú ó ní bẹ́ẹ̀ bá parí ẹ̀ lọ́la ẹ̀ méjèèjì òfin kiri kò fẹ́ ra wọn má èèyàn kan lè yẹn ẹgbẹ́ bá fẹ́ parí ó léyìn so àwọn ni wọ́n wò pé bọ́ọ̀lù mọ́sáà bọ́ọ̀lù àǹfààní kékeré gbòòrò wà pé kí wọ́n pé papọ̀ ni lẹ́kùn wọn máa lọ sọ́tọ̀ mi bẹ́ẹ̀ tọ́tọ́ tó fi ní kí wọ́n para lé ìyẹn tí kò rọrùn lákùúrò mi kí wọ́n ní ọdún kí máa wọ́n lé torí òrò tó tí bá náwà wọ́n lé pé mo lọ́kọ̀ tí mo bẹ́ ti fún jẹ́mà wọ́n mú láti kọ̀ sílà àrùbàdí tó kí tó ga ọkọ̀ rẹ̀ ń tọ́jú rẹ̀ ó wà lọ́dọ̀ ọkọ̀ rẹ̀ ń kọ̀ sílẹ̀ pé kò tó tó bá ń pò lọ́dọ̀ ọkọ̀ rẹ̀ tó wá lọ́dọ̀ ọ̀dọ̀ tèmi ló ti wá tó òun sọ pé ìdí rẹ̀ ní kí ni o ìmọ̀ sọ àdéṣọ wọ́n ti sọ bá fẹ́ bí nǹkan ẹ̀ nígbà òru ní ìmọ̀ ọ̀fọ̀ jẹ́ máa fọ́ ọ́n bẹ́ẹ̀ bá wà ní. Òyìn tí bẹ̀rẹ̀ pé wọ́n ló nílùú kí lé kí ni ìfẹ́ wọn tú orí àwọn ọdún yẹn إن يريد إصلاحا يوفق الله بينهما وإن الله كان عليما خبيرا àwọn olùmọ́bí tó bá jẹ́ pé ọkùnrin ẹ̀rọ̀kọ́ báwo lọ́tọ́ tó bá jẹ́ pé ọkùnrin ló jábá burú èèyàn pé ní àwọn ẹgbàyàwó lọ́wọ́ rẹ̀ ẹ̀sọ́ wípé ń bá akẹ́nu kò sí pé olóyìn òkú ìgbéyàwó mi ẹjọ́ kẹ́kọ̀ọ́ díẹ̀ ẹ wá jẹ́ kí àwọn rẹ̀ ó lọ gbé nìkan lóṣù kan ó láti ṣe pé yóò pèlè wọn yóò lọ gbé ọ̀tọ̀ wọ́n yàtọ̀ àti tó dára lẹ̀ pé ẹjọ́ kó máa bọ̀ lọ́dọ̀ òun kó dọ̀rọ̀ torí oṣù kan wọ́n fẹ́ tó ní ìlú pé kíni ó lè wò pé ẹ̀ẹ́wọ̀n kan wọ́n wà ní yóò wà máa ná owó kíni o yóò máa ná jíjẹ ìwé ọ́ àmà ẹ́kọ́ ní kọ́tù wọn àpẹẹ kí lọ máa kú ní kí ni o owó jẹ ẹ̀sì sí máa bí ọkùnrin nínú jù lò èmi àti ẹ̀ ń dà ẹwà ní kíkú tó kí ni kí tó lọ́wọ́ fún lówó ojú ọba dẹ́gbà láti lọ́mọ fún ìyàwó rẹ̀ ti ń wọlé láti fún obìnrin bá kọ́ lẹ́gbẹ̀ẹ́ bá jọ bọ́ọ̀lù fẹ́ mọ́ nínú òbí ṣẹ̀yà láwùwọ̀ ọ̀lá àkọ̀lá ó lẹ́tọ̀ọ́ kó máa délé yẹn ó sì lẹ́tọ̀ọ́ ká máa kó jẹ. sòtórí yóò fi pé wọ́n ti bá nǹkan fún ọ̀la ká lọ rẹ̀ ní máa tọ̀rọ̀ ẹ̀rọ láti gbé ìjọba bọ̀dá ọ̀rẹ́ wa àti bọ̀dá ọ̀rẹ́ yẹn bọ̀dá yẹn náà yẹ tọ́rọ̀ rẹ̀ ló sọ̀rọ̀ ìkùn mi ọ̀rọ̀ alẹ́ ní ọmọdéyìn ẹgbẹ́ òkè kí ni ó ẹ̀yìn máa lórí wọn ó lọ lọ bí ẹ̀sàkẹ̀lú máa lórí wọn ní ìjẹta ó ti yẹ torí pé ó bíbẹ̀ yìí kò tẹ́wà lọ́nù àárín tàbátọ́lá kó lọ ó bá ìjọ kéré ìjọ kéèdì lọ́dọ̀ bàbá àṣùgbà tàbátọ́lá ìbọnú ó ti lọ́kẹ̀ẹ́ta lọ́kẹ̀ẹ́rin

Gábàbá yóò rí dé bàtà. Gẹ́lábà lọ́nà ọmọ àwọn olùgbòrò gẹ́lábà lọ́nà pẹ́lẹ̀. Kí ló bá lọ́nà ọmọ ìdí ní ìrìnsì ló kẹ́lẹ̀ ọmọ ọmọ ẹgbùn lọ́wọ́ mi, ó gbọ́dọ̀ gbà látàárọ̀ Inna Allah kana aliman khabira. Wọ́n wọ́n ni a sọ pé ó máa gbé lọ́dọ̀ ọ̀rẹ̀ ẹ̀rọ òṣèlú yóò máa gbé lọ́dọ̀ ọkọ rẹ̀ ẹ wá ní kọ́ńkọ́ mọ́kùn jẹ kó mọ́kùn mu. ẹni káwọn ará lé rẹ̀ pé ọmọ tẹ́ ẹ kọ́ tí òun kiri tí ó gbà ẹnu máa fún oúnjẹ. torí kọ́kọ́ tẹ́ ń fún oúnjẹ tó kò mọ iye rẹ̀. Masala tó, masala tó ti mú yọ, àáfà nínú kiri, nínú kí o bẹ̀rẹ̀ nígbà masala kiri nígbà masala kejì. Kí ni masala alákọ̀ọ́kọ́? Àwọn olùmọ̀ ní pàdé wàrà أن يجمع ورفع أحد زوجين وكرر ذلك الآخر àparídà títí ọ̀kan lọ́nú ọ̀kan òṣèkìrí ọ̀kan òyọ́nú lórí bẹ́ẹ̀ láwà àwọn tábàbà wà látàbàbẹ́ tó ogún rẹ̀ èyàn ọkọ tó wọ́n ní wọ́n ará bẹ̀bẹ̀ orí àláwà ti tó ní lọ ti ọkọ̀ ẹ̀ bá kúta ṣe mọ́kànlá jẹ́ ẹnu mọ́kànlá tí wọ́n yí ní tí wọ́n gbé wá lọ́lọ́run kankan ọwá ní pẹ̀lú pé òní wọ́n bẹ̀ tí ó gbà kò ní jogún ọkọ rẹ̀ wọ́n ní kọ́ wá jẹ́ ní pé òun ló wá kọ́kọ́ fún ọkọ ló lè kí ló jogún ẹ̀ torí pé ọkọ ti gbà pé kí ni ìyàwó òní ni فالأرض خطيرة جدا الله تعليق ولا بعض نعم واعبدوا الله ولا تشركوا به شيئا إن يريد الإسلام وفق الله بينهما gbogbo àwọn olùtẹ̀sìsí àwọ̀ nínú ìjìlẹ̀ kìí ìjìlẹ̀ kìí láti ìwọ̀n láti mo ní kẹba ń dá mi tó bá jẹ́ pé adájọ́ lọ́wọ́ ní ọ̀rọ̀ pé ẹmú lẹ̀kan everybody fẹ́ wáyé kò gbọ́dọ̀ sọ pé yóò fún kí ní o láti kí aláàbá gbogbo a bá lè ẹ̀mí bá ṣe ìròyìn نعم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا واعبدوا الله ولا تشركوا به شيئا الله سبحانه وتعالى من لكم مستحفا يعني كيف أتمنى لم أبي سوري àwọn ọmọ ẹ̀kọ́ lẹ́gbẹ́ ọ̀gbọ̀rọ̀ lọ àwọn olùmọ́mọ́ sọ fún ẹgbẹ́ láàpùtà nínú ìmọ̀lá sábà bẹ́ẹ̀ láàárẹ̀ ti kọ́ ńlá àwọn lẹ́sìn bá dáa agbọ́dọ̀ rí ìbáṣe láàárẹ̀ àtúnṣáájú àbáyàtútẹ̀lé kí ló ló ń jẹ́bà ṣe sí ilẹ̀ láàárẹ̀ àmìlẹ́jì tó tó wá ti wà búbù mọ́ ẹ̀rọ ti àwọ́ wàlá àtúnṣe ikùn bí iṣẹ́ ìlà ẹ gbọ́dọ̀ bá wórogún ẹ gbọ́dọ̀ mú nǹkan ní lórí ìjọsìn lẹ́yìn rẹ̀ wọ́n ní túmọ̀ rẹ̀ ní pé ọ̀rọ̀ ìgbéyàwó ìjọsìn ni ìbáàbà ni bẹ́ẹ̀ tó ń sì ní un sáǹkírun bẹ́ẹ̀ máa lọ lẹ́yìn tí mo máa ṣe òkè ní ẹ̀sìn ní ẹ̀bọ̀ ẹ̀sìn ní ẹmú nípò náà àwọn ìdáwọ̀ tó ká kírun ká gbáwẹ̀ wọ́n ní lágbájá àwọn sàhánà wa sálágbá tó máa ń gbọ́ àwọn àfẹ́sọ̀ wà lọ sọ́dọ́ wọ́n lágbájá káàbà ìsọ̀lẹ̀ wọ́n ń fọ oríṣiríṣi

wọ́n ẹ̀wọ̀n wọ́n à ẹ̀sìn ọba tó bá yín ẹwà ti ẹlòmí pẹ̀lú rẹ wọ́n là tó ṣe kò ní ìṣe ìhà gbogbo kọ̀ǹdíṣọ̀ bẹ́ẹ̀ bá wà láyé ẹ̀kọ́nà tẹ́kí ẹ̀bá àwọn ẹ̀kọ́nà bá lórogún dáàbìlà àdíṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ àmọ́lẹ̀ ìmáàmù Bukhari fi adàbò mọ́tọ́ọ̀tì nígbà tó fẹ́ sọ̀rọ̀ nípa nípa ìṣe ìmọ̀ kàbáyé ó lò pọ̀dọ̀ mú ọlọ́run lórogún ó dàtọ́ láti bí ẹ̀kẹ́lẹ̀kẹ́lẹ̀ tí wọ́n ń gbé àìmọ̀lẹ́ rẹ̀ Oh, tó oh, ó gbọ́dọ̀ dáwò ìdáríkì aláàmà àgbẹ́kàrà rọ̀súnù wá ìsọ̀rọ̀wá àrẹ̀wọ̀sọ́lá wọ̀n wàábù gbọ́dọ̀ dáwà lọ́wọ́ bí kùú mọ̀ábù ọ̀rọ̀ dáwà ní wà pẹ̀lú òṣìṣẹ́ ọlọ́run àdẹ́wọ̀ fi mọ̀ábù ní yá mọ̀ábù àgbẹ́bìrì hapò wá àrẹ̀ ìbáyìí ǹjọ́ mẹ́ẹ̀kọ́ tí àwọ̀

ìyára bí gbogbo tẹ́yà bá ṣe gbàgbọ́ pẹ̀lú ọba sọ́dá tó bá ìpàdé rẹ̀ tí ò bá ti fẹ́lẹ̀ yìí ń bẹ̀ ọ̀rọ̀ fún yẹn ẹni tí wọ́n bá lọ́yà wọn tó dáre tẹ́ ẹ̀jẹ̀ ò láàbí tẹ́jẹ́ ò dà wọ́n fi ní tẹ́jẹ́ ní alára nìyẹn gbogbo ẹ̀rọ bẹ́yẹ̀ wà kó dá nìkẹ́ àbọ̀ ọ̀rọ̀ tí wọ́n bá ti wà nù rẹ̀ ó sóbò aláṣùwọ̀n ẹni wọ́n tà alábí tó pọ̀ lójú lórí ọ̀rọ̀ tó tí táwọn ìwà mú léré àwọn léré àmọ́ tí ń pè ẹ̀sìn ní amásòrò àmọ́ tí gẹ́gẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn kẹ́ fàtí lọ́wọ́ tí ṣe bẹ́ẹ̀ tẹ́ máa sábú kí ni orí orípọ́kì ni wọ́n bá yẹ̀ bó bá ìwọ́n wà lóò tẹ̀lé mẹ́ bó pàdé rẹ̀ bó pàdé rẹ̀ ìwọ́n wà lóò tẹ̀lé mẹ́

tó bá lè mú nǹkan mi pẹ̀lú mi wàyá ìgbàgbọ́ ńlá àlàlù bíbá rẹ̀ tẹ̀ ta tó tí ò tẹ́lẹ̀ mi tó tẹ̀ tó ta tó tẹ̀ rẹ̀ mú bá gbogbo tẹ̀ ní pẹ̀lú mi ní àwọn olóra aláàpá alọ́lẹ́ aláàpá ẹ̀rọ má jẹ́ ìlú wá ẹ̀rí rárá gbogbo kí ni ìyá fún máa bàwẹ̀ ẹ̀jẹ̀ mi kí lẹ́yìn ọmọdé bá lọ́gbọ́n ọgbọ̀n ọgbọ̀n wọ́n ní bẹ́rẹ̀ kan ọwá ti fi dìrì ẹ̀wà ti ti gẹ̀rá tó ọ gbígbóòrò báyìí tó wá sọ́kọ́kọ́ rẹ̀ yóò lọ́pẹ̀ yọ kiri ní ọmọ bá bá rẹ̀ yìí kò tẹ́ pé ọmọ mi bá nàìjíríà ọmọ mi bá bá borí gbogbo tí wọ́n pẹ́ wá wàhálà ní bàbá tó wá lẹ́wọ̀ òun ọ̀sán ìnílẹ̀ kan yìí kí wọ́n mọ́ oún súnmà ẹni wà lọ rẹ̀ kọ́ ibẹ̀ làwọn ẹ̀rọ àràbà kiri àràbàtì búrú wọ́n à wà náà tún ṣìrí kú bí iṣẹ́ iná wọ́n bọ̀rọ̀ púpọ̀ lómi o wà nílùú wá nìjẹ́ ìní ìṣùdára wọ́n tún wá ń kí ẹ̀rọ lọ wọ́n bá a bá tí mo fẹ́ tó bá tẹ̀ fẹ́ kọ̀ọ̀kan tó fẹ́ kọ̀ ìyàwó tó láwọ́ sí ẹ̀mọ́ ọ̀wá wọ́n tó wá bèèrè wá rí ẹ̀mí rẹ̀ sànà àwọn tí wọ́n jẹ́ ọkọ̀ rẹ̀ wáyé omi òkè dáadáa sí wọn وبذي القربى واليتامى والمساكين وبذي القربى àwọn ìbátan rẹ̀ ẹwọ́ aláàtúntọ̀ àwọn bàbá jẹ dáadáa sí àwọn ìbátan rẹ̀ àwọn ìbátan ẹ̀gbọ́n bàbá àbúrò rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ àbúrò bàbá rẹ̀ nínú kúrùbà bẹ́ẹ̀ ọba ní sàrà ní àwẹ̀ òkú èrò lábáwọn ẹbí wa mélòó lára àtàgbà mélòó lára lórí ti gbà àkọ́kọ́ yẹ kí ó rẹ́ta tó yẹ kí ìta wàlìyàtàmà wàlìmẹ̀tàkì báwọn kọ́ọ̀bà àwọn ṣùgbọ́n wọ́n tààlá wọ́n ló ń jẹ tó fáláì ní fàíyà ládáwé ìlú àtúrà sílá tó gbọdọ̀ kò ní bọ̀ ọ̀ sọ́dà ọ̀rọ̀ tó ti tààrà gbogbo tó ti ti tàà wà wà mí wọ́n dábà tù rẹ̀ pé tí kí ló ẹbí rẹ̀ lọ́lá àbàbẹ́ ilẹ̀ ju ọ̀nà àwọn àdórí kodò tí ọmọ ló ń sọ̀rọ̀ rẹ̀ ọmọ tẹ́bí ò dàpá ní rẹ̀ rá ọmọ tẹ́bá ó sọ ilé kẹ̀kẹ́ kò Ah! So, pẹ̀ bọ̀dá ní owó tó dàbí òkú. Ìyẹn ń tà àwọn ọmọ ìyá rẹ̀ nílé. Àwọn àmì òkú ti fún wọn ní káwọn tó wá rí àá. Ah! Àmọ́ bàbá náà ó gbádùn gan. وابن القربى واليتامى والمساكين يتامى يتامى àwọn ọmọ òrukàn gbogbo ọlọ́mọ wọn gbogbo ọ̀rọ̀ sí kẹ́kọ̀ọ́ torí pé ẹni tí ó ní bára nà rí náà gbogbo ọ̀nà tẹ́ bá lè gbà ràn lọ́wọ́ ní ọ̀nà lọ́wọ́ bẹ́ẹ̀ bá lè lọ́wọ́ tààrẹ ẹ̀rọ àwọn ọ̀nà tí wọ́n lọ́wọ́ bàbá náà gbogbo ọ̀nà tẹ́ bá lọ́wọ́ ó lókì. ní ṣẹ́bọ̀ wípé ara nàìjíríà ọpá àgẹ́lámi lọ́wọ́ àgbẹ́gbẹ́ ni àgbẹ́gbẹ́ pààlé tí àwọn aláàgbẹ́ ń gbà wà ní àwọn akọ̀ òní láti bẹ̀rẹ̀ ìdáàrọ̀ àwọn akẹ́lẹ́wò gẹ́gẹ́ ni Nígbà tó wá ní tírélà ń wọnú ọgbà ìyẹn kan, tírélà ń wọnú ọgbà rẹ̀, wọ́n ní kí lọ́lọ́ dá, wọ́n lọ́lọ́ dá epo sí jẹrẹ lẹ́pọ̀ tó rí òkè ọ̀bọ̀kọ́ máa mú náà lọ. Ó wà ní Màtàkìnù bá wọn ní Kòránì Màtàkìnù ní ilé àwọn dé lóyìn kan ní ìsìn kákàbọ̀ sọ fún tẹ́lẹ̀ bí akóyàn máa ń gbé abẹ́gbẹ́gbẹ́ ní abẹ́jẹun yóò ní wà láti ọmọ táwọn wà lọ́jà kí àfihàn ó palẹ̀ mọ́ bóyá rẹ̀ dáa bóyá rẹ̀

تغطيها ويرجع عبد المسلم هذا هو والمساكين والجار ذي القربى والجار ذي القربى أسيارة بدي mẹ́kọ̀ọ́ wa nínú kọ́ọ̀bà tó tó wá jẹ́bà kan wa mẹ́kọ̀ọ́ wa bá rí ó tó jẹ́bà kan wa láti jọ gbé náà wàlè jáàrin jùnú bí wọ́n sọ ìdìbí lè jẹun wàlè jáàrin jùnú àti alábàágbé tó kà súnmọ́ wa jùlọ ní kìí ṣe bàtà wa wà sọ́ inú bèèrè jẹ́pì àtẹnitá àti ìjọba tó súnmọ́ wa. wà bẹ̀rẹ̀ sẹ́bí ní wa máa mẹ́rẹ̀ yẹ àyìnbá nìkún. màá bá àjìnrìyè lò yóò sí ilé ìjà yìí ó ní ìmírù wọ́n ń pọ́ rere ó ń kì ní lọ gbogbo ìgbà tó bá ti wá yóò rẹ̀ ní jáàrùkà jáàrùkà ápùpá ìmọ̀ràn tó aṣọ ara rẹ̀ ìpìlẹ̀ àbíṣì yẹ òní ní pé wọ́n àmẹ́bí wà ní bẹ́ẹ̀lẹ̀ màkọ́rùn bẹ́ẹ̀lẹ̀ màkọ́rùn wọ̀n lẹ́yìn láàrin àtọ́wà ìbùráyìn àti kàádà àti ilẹ̀ àmẹ́bí yóò kù sí ó ti bẹ́ẹ̀

yìí sí ní ìjàrí ó máa ń kì ní nílò nípa alábàgbé mi àtàrà lọ́tún àmàwọn sáyẹ̀wà rí sùúrù tí mo sáyẹ̀wà rí sùúrù tí mo rí rò wípé ó ní ti tó ń tẹnu máa fẹ́ wà rò pé sálábàgbé mi yóò ti kí ni yóò jogún mi ẹgbẹ́ òṣèlú ọgbẹ́ mú bẹ̀rẹ̀ ní kí n pàrọ̀ká sọ àlẹ́ ti ẹ̀ ó ní wípé àwọn sọ̀hábà <laughs>

gbogbo wá rí màláìkà rẹ̀ wọ́n ò rí aláṣọ́ọ̀tù màláìkíyà kí gbogbo wá rí nínú pọ́tò òkínú màláìkà bẹ́ wọ́n rí aláṣẹ̀kì orí orí ìgbónú rẹ̀ bó ti I fún abígbáyà àti ìbẹ̀lẹ̀ kí òkè ẹ̀rọ ìgbé ààrà àjèjì àtàkùnfì àlùmíra kọ́ǹbì ìjẹ̀kùn ó wá kọ́ ilé ti yẹn ni so bọ́lá ti lọ àlùjẹ́ àrùn àtẹ́bí sọ́kọ̀ọ́ wọ́n wá ilẹ̀ ìwòmìn wọ́n wá ilẹ̀ ìwòmìn ó lọ búra kí tolùgbàgbọ́ òdodo mọ́ búra kí tolùgbàgbọ́ òdodo mọ́ búra kí tolùgbàgbọ́ òdodo àwọn tàbí ń ta ní ó ní máa ra yára ní láàrú bàbá ipò ó lẹ́ni tálábà gbèrò ìfọkàbalẹ̀ sáàkúrò ọwọ́ rẹ̀ wọ́n ìfọkàbalẹ̀ síde ẹ̀fẹ́ yẹ̀ òjìlá inú ìgbàwó tí a bá jìlá inú ìgbàwó aláìsẹ́ irú ọ̀la ń bá gbé. Ṣùgbọ́n kẹ́yìn ọba ti balẹ̀ sí wọn àìsí rẹ̀rẹ̀rẹ̀. Àwọn ẹ̀kọ́rọ̀ orí wọn kí wọ́n tó ṣe alhamdulillah. Ọ̀kan náà àwọn gbọ́dọ̀ àtẹ̀sọ̀ ní ṣe mùsùlùmí bọ́lọ̀ bá balẹ̀ pọ̀ lára àwọn tó lù. Ó ti wọ́n náà wọ́n ti tẹ́ ìrọ́bọ̀ yìí pé omi jọ sí ọmọ ọmọ ọ̀gá mi ìjọba lè jáde báyìí. Bọ́lá lè jáde bọ́lá ti lè wọ́ọ̀sì rẹ̀ sọ́mi lé mọ́tò ọ̀tí wà tó bá ti lè jáde sáré orí láì ọmọ orí lẹ́wọ́ ọjọ́ bàbá dáradà àwọn ìfowópamọ́ ẹgbẹ́ wà náà ìdúró ń bẹ̀ wọ́n máa tà. so wọ́n ní dáàmì wọ́n ti ní fáìlì wọ́n ti ní líìsì kalẹ̀ wọ́n wà lọ́mú líìsì rẹ̀ jáde. ibi ẹni tẹ́lẹ̀ wà kẹ́mi plánà owó kẹ́mi ọlọ́run wà ní mọ́níjà àfúrú àfúrú ló bàdó alábàdé. bẹ́ẹ̀ wọ́n lọ́ àdúrà káwọn wọ́n ti Báwọn nígbà tó mọ̀ kò sí tẹ́lẹ̀ bí lọ́rọ̀ ọ̀dọ́ tó wọ́n dà. Wọ́n bá ojú wọn ojú wọn dàrú káwọn fún wọn ọ̀la. Àlùjá alábàgbé wa, agbọ̀dọ̀ ṣe lára tí wọn, ikú tí ó bá pa ni, ikú òde òde pa ni, kí ti lóde kí ni والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم والصاحب بالجنب أفكر أعفاك والصاحب بالجنب والرسيئه pé òun ló súnmọ́ ẹ àwọn àtàkì sí ọ̀rẹ́ tó súnmọ́ wa

tàbí bàbá rẹ̀ lẹ̀. Tí bá pa títí kí kò fẹ́ ìrẹ̀ yóò fi dàgbà èmi wọ̀ mi. Wọ́n náà lẹ́nu sọ̀rọ̀ bá rẹ̀ ọ̀tọ́ lábúlá gáàdà sí mọ́rọ̀ ìwọ̀ òsì yìí. Àdáni wà nínú àárẹ̀ tó ti padà sọ́dọ̀ ọlọ́run. Ó dá sí àwọn kọ̀hábà láwọn òfẹ́ ìgbóòrùn rẹ̀ ó láòjì. Nínú ọ̀rọ̀ tó wọ́n máa mẹ́rin ẹ̀dà ìlànà ìran àwọn tọ́rọ̀ kó sábẹ̀ sábà ní. So that means, a ń pọ̀tọ̀ ọ̀rọ̀ wọn lọ́wọ́ ló bá bá ń jẹba lórí ọ̀rọ̀ ògbẹ́. Mo bá máa mú wọn fún wọn náà mú bẹ̀. Eléyìí tó wá lágbára ní pé ẹ gbọ́dọ̀ wá gbé kọ́rọ̀ ọlọ́run tẹ́tù wò lágbára rẹ̀. Ìṣẹ́ tí wọn ò lórí mi. Àwọn náà lọ bẹ́ẹ̀ ò lé pé gbogbo àwọn ọ̀rọ̀ lọ́dọ̀ ọdún òfin lọ sọ̀wọ́ sọ̀rọ̀ àti lọ bọ́ọ̀kì lẹ́kẹ̀ẹ́ jẹ́ lábùjá ó mọ̀ ọ̀nà àbújá wá láàmà pé àmọ̀ràn àbújá ló kí ọ̀rẹ́ ẹgbẹ́ ọ̀nà àbújá mi sì ṣe àmà tó bọ́ àmì ìjọba yẹn gbéra fún ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ tuntun òní bandi gbogbo ara ẹ̀rọ dáadáa lọ ẹgbẹ́ òbí láàárọ̀ là bójú mọ̀mọ́ kámọ̀ káwá sọ wí pé kéwòn gbéra mọ̀ làbújá fún lágbọ̀pá ìrẹ̀lẹ̀ yóò ìlú àtọwọ́ mọ́ ẹbí tó báyìí ẹ̀rọ fẹ́rẹ́ sàgbára ti jẹ́ ìmú bẹ́ẹ̀. إن الله لا يحب من كان مختالا فخورا. Kò sí kankan tí òde jẹ́ pé ìwòsè dáadáa sí wọn, ọjà pé mo ẹni tó bá ti rí rẹ̀ tó ti jọ rẹ̀ lójú. Ó rí bẹ́ẹ̀ rà tọ́lọ̀ ń ṣe fóun kò ṣe mẹ́lòmíì.

ajẹ́pẹ́ kò sí tí òṣèlú ọ̀gbẹ́ ara ní ẹ̀gbẹ́ kí ló dé bàtí wọ́n gbàgbé náà rẹ̀. òṣè báwọn ọjọ́ tó fi wà ní ni ẹ wọ́n tó yí ó bá jẹ́ kó lọ sọ́dọ̀ ìwà wọn ló kọ́ lọ sọ́dọ̀ ìfọ́ ara àríkí ẹlẹ́tẹ̀ẹ́sí àpàlẹ̀ ọ̀rọ̀ à nígbà tí ní ẹwù ọdún nípa ìjọra omi lọ́nù ìjọra omi lọ́nù ìgbé òkúta lóyìn ọlọ́pọ̀ tí mo sì sí wa الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا الله سبحانه وتعالى Ọwọ́ tó yọ sí kìí ṣe pé ó tọrọ ya ìrìnkàkọ́ àrùn tí bẹ̀rẹ̀ ara rẹ̀ láàrùn o. Àrùn tí ṣe olúkìlò àrùn àwọn ọmọbọ̀ wọ́n láàrùn ògbádùn ààrẹ ara rẹ̀ àwọn olóògbé kì í ṣe pé àwọn kọ́ àwọn èèyàn pọ́nù wò ní kọ́kọ́ gbádùn rẹ̀ orí ò gẹ́gẹ́ mọ̀ ní kọ́kọ́ gbádùn rẹ̀ wọ́n lẹ́yìn ẹ̀ka lẹ́ni ó ní láìsí kí láìsí ìkọ́pọ̀ ojú àgbà láti gbẹ̀yìn Ọlọ́pọ̀ ní ọ̀rọ̀ ara rẹ̀, ọ̀nà ẹ̀rọ ajá tí kí ní ìlú ní ìlú àìmọ̀ṣẹ́ ṣe dá rẹ̀ kò bẹ́ẹ̀ lọ́wọ́ ni. Sọ̀rọ̀ pé bóyá wọ́n jẹ fẹ́ lára rẹ̀ gan, kò ní lẹ́kí ni. Ibi bọ́ wá kúrú jù, àlọ́ àmì àlùmẹ̀bí ìbẹ̀rẹ̀ yẹ́wọ̀ àrùn àwọn ní wàyá múrú náà tẹ́bí bùbù àwọn akọ́wọ́pọ̀ wọ́n akájọ́ dábá fi ọ̀bẹ làwọn lọ́wọ́ báyìí oníkejì ní oníkẹ́jẹ̀ ó bá tó wá lọ́wọ́ sí wa ó lọ́wọ́ òwe à òwò ní ìṣúgbà ìjọba mẹ́rẹ̀ wọ́n tẹ́kí wọ́n tẹ́ wọn. bọ́lá ti mọ̀ àwọn ìyá mú lúrẹ̀ mọ́ta gbogbo òwò ó ní ẹ máa mú àwọn pa àwọn kẹ̀kẹ́ máa wọ mùsùlùmí lọ́wọ́ agbára àgbàní torí pé àwọn gẹ́gẹ́ wá hún mú mi ní òní já hún ó máa kó bẹ́ẹ̀ bá ìgbà lọ́wọ́ rẹ̀ rà pẹ̀lú òpó ìwọ́n bá wọ́n kù tàbí ọdún ó mú àlá Àbọ̀wọ̀n àgbàbí nínú àwọn ìwà níwọ̀n ìwọ̀ ọlọ́pọ̀tàlá kí wà báyìí, ọlọ́pọ̀tàlá kí wà báyìí, bá tàlé fún dáadáa, bá yọ́ lóṣù, ilé wọn bá mọ́ dúró. àwọn tó súnmọ́ wọn lọ́gbà ayé wọn àwọn náà wọn àtúnmọ́ wọn àti òpó. wọ́n ní lọ níjọ́ kan ọmọ pàdé bàbá kan lọ́nà ìyá ìwọ́n àbá àwọn ẹ̀rọ kan kan àpáta sí àwọn owó lápò two báyẹn nígbà ọwọ́ yọjú ọ̀rọ̀ látò báyìí. Àwọn àrò pé wá wọ́n tẹ̀lé ìtọ̀lọ́tẹ̀ ní lórí àwòrí láti máa tẹ̀kẹ́ fún ẹbí ti rẹ̀ra. Àwọn agbèmù, ọlọ́wọ́ wá tó dáwò bẹ́ẹ̀ rí. Àwọn àbọ̀wọ́ jì láti jíjẹ́ pé wọ́n tẹ̀lé ẹ̀wọ̀. Àwọn àbọ̀wọ́ jì, àbọ̀wọ́ jì fún ọ̀rẹ́ mi, àwọn ìkọ̀lẹ́ náà dùn ẹ̀gbà. Ẹgbẹ́ wọn rẹ̀. Àwọn tí wọ́n rí lọ sí ìgbẹ̀sìn ní títì, kó wọ́n àkókò ẹ̀wọ̀ fún ẹ̀rà gbígbé sí ṣùgbọ́n ti bàtà lọ́dọ̀ lọ́nà. ẹ̀ẹ́sì jẹ́rẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àkọ́ni wọ́n fún bàbá dẹ̀ fún ìyàwó wọn báyìí ó tó tọ́wọ́ àtẹ́wọ́ gbọ́rẹ̀ lọ́kọ̀ọ́ gbọ́ sọ́wọ́ wà láà. ó wà ní ní ọ̀kọ̀

Ìjọba lọ́wọ́ rẹ̀ tó ní ẹ̀wọ́n tó lọ bá ní. Ìyá ọmọ orúkọ lọ́pọ̀ tó ń bọ́ kò. Wọ́n mọ̀ pàrẹ̀ láti àárún. Náà wàyẹ̀ tí wọ́n na máa àdáhùn ọ̀hún nínú fàbílì. Wàyẹ̀ tí wọ́n tó máa fi parẹ́ máa àdáhùn ọ̀hún nínú fàbílì. Nínú oore, wọ́n tí wọ́n ti ní káàkiri làwọn bá rí ìrẹ́gbẹ́ ilá tùmúlà bá àta ọ̀wọ̀n rẹ̀pọ́lì nínú òròyìn àmẹ́bì tọ́gbọ̀gbọ́ àrẹ̀ọ̀tọ́lá tó wà lọ́dọ̀ àwọn tí wọ́n rí inú kí àwọn ọwọ́ tó mẹ́rin ní wọ́n tó mọ́ wọ́n yìí ìyẹn ni pẹ́lú ọba tọrọ fún wa ọ́nàrí pẹ̀sì onídàwọ̀ orí ni onídàwọ̀ orí ọba aláàbò wa tó tò sí sí ó wá ní wàláàdìyàtì والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسرن به جمعا إن الإنسان لربه لكنوب ẹwà wo túmọ̀ sí àdáta kíni wà láàbíà kíni wà lùmúríà kíni pàlùmọ̀bíyọ̀ ẹ̀sìn ọba aláàrọ̀ mi lẹ̀. wọ́n búra mo búra pẹ̀lú àwọn ẹ̀sìn tó máa ń dájí àwọn ẹ̀sìn tí pátákó ẹ̀sìn wọn lana àwọn ẹ̀sìn tó máa ń jáde ọ̀tá ó òtítọ́rí ìjẹta búra torí ọ̀tọ̀lẹ́sọ lẹ́yìn rẹ̀ ọwọ́n kí ni jọba tó lè fọ́tà ní. ìrìnlẹ̀ ìrìnsáàlẹ̀ ni ọ̀bí ìrẹsẹ̀ ń rí. bí a ti ṣe jẹ́ ní tó ń wo fún olówó rẹ̀ tó pẹ̀lú ìnira tó kẹ́ torí polówó rẹ̀ tó kún ní kókó tútù jẹ. ó kàn ń tọ́jú rẹ̀ olówó rẹ̀ ó ní ó ń tọ́jú rẹ̀ ẹ ti wá rí wípé inú mi ó dàbí ó dàbí lọ ẹ̀sìn orí pé à ah, ìgbà ní ọlọ́rẹ́ ní ọlọ́rẹ́ pàdé ìgbà orí tí ọmọ rẹ̀ pàdánù rẹ̀ báyìí ọlọ́rẹ́ ní ọlọ́rẹ́ tẹ̀lé máa gbogbo òmìnira yẹn kì í tẹ́tọ́ orí ìkẹta tó ń pọ́nà rẹ̀ kù jẹ ni kí ló bí lọ́mọ nìyẹn ṣe báyẹn ìlànà ìsànà ní rọ́ọ̀bì yìí ẹni wá dá wa gẹ́gẹ́ aláìmoore wá sí ọmọ rẹ̀ ìlànà ìsànà àti sọ́kọ́ gbogbo ìyà ìlànà ìsànà dájúdájú àlùkáfíìrù kèfèrí ọba àwọ́ lákà lóòrùn òun ló yàrá ìgbòrò jù tó rí pé bọ́ọ̀lù kẹkù kò ní gbé sílẹ̀ ẹni tí ò gbà lọ́wọ́ pé kí ni yóò lọ rẹ̀ lọ́sìn ìlànà ìsàlẹ̀ ni ó bì í lákà lóòrùn ọmọ ènìyàn lọ́dọ̀rọ̀ ọgbà ó jábá ìgbòrò ẹni tí ò ní jú bẹ́ ó jẹ́ àrùn sọ́lọ́run rẹ̀ ó ọmọ àwọn ọ̀rọ̀ láti ìjẹ́kiri ọmọ ẹ̀rọ àgbàdo wá kílọ̀bì àgbàdo láàrín àti tó láàrín ọ̀rá ìsì láàrín ọ̀rá ìdí àgbàdo lẹ́jẹ́ bá lò àti ọ̀rá bàbà bẹ́ẹ̀ wọ́n náà wọ́n náà bàbà kó yẹ̀ ní ọdún kọ̀ọ̀kan láti ọdún tó wùdé àmọ́ ọlọ́run ti bàá náà wáyé o bábọ́ bàbà bàbá kẹ̀dú rẹ̀ yẹ ọjà ńlá lọ lọ lábàtí lábó sí làbí wá ní ní lọ́wọ́ tó ṣe ẹ̀wọ́n lọ́wọ́ sí ìlú ẹgbẹ́ ni tọ́wọ́ dáàrùn nígbà tó náà sí ọkụkọ ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا وأعتدنا للكافرين أعتدنا للكافرين عذابا مهينا mo ti sàlẹ́sẹ̀ kalẹ̀ mo kù sí àkalẹ̀ fún wa àbábá ìyá kan mò ní ìrìn ìyá yẹpẹrẹ wọ́n ní kí lọ́pàá tọ́lá bá sí ìyá yẹpẹrẹ orí tó mo ní kó pa àwọn ẹrù ìgbèlú wáyé ó wá yẹpẹrẹ wọn ìlú òye yẹ rẹ̀ wò dábìlì tí wọ́n jẹ́ pé òyìn bẹ́ẹ̀ ó yẹ kó gba ilẹ̀ lónìí ni àwọn ayé ilẹ̀ rẹ̀ tó ti yẹ àwọn olùmọ́rí àlọ́ọ̀sùwárẹ́ wọ́n tààlá ó pé àlùbàkírù ó wá tó wọ́n gíní àlùkáàbírù sábà bó yẹ kó rọ́rọ́ fàádánúwárí bàkírù àwárá mùlíra àwọn olùmọ́rí tó lọ́wọ́ aláwọ̀ lo káàbírù bẹ̀rẹ̀ kìí ṣe káàbírù tí ó nìkan ó ń túnmọ̀ káàbírù ní gíní ìsírù ẹni tó fi ọlọ́run mọ́lẹ̀ wọ́n bá ya láti bá ti bá ti òní bá ti òní wà

akọ́tà àbájọ wọ̀nà alẹ́ lọ náà àwọn kò tí ti òde wa kò tí ti lẹ́nu wa lé lọ àwọn kan wà pé ó tún kọ́ ọ̀rọ̀ sí wọn ni èyí tẹ́gbọ́ ọ̀dà kọ́kọ́ kọ̀rọ̀ wá sábà ń dá wọn wọ̀ ha ọ̀rọ̀ yẹn dúró tẹ́lá rí ni ẹ̀rù kò kalẹ̀ rí rẹ̀ ọ̀gbà ààrùn. tó èkó lọ dáadáa ní ìgbà méjì ni wọ́n ń gbà ní ọ̀gbà ń do àpẹẹrẹ ìwọ́n náà dúró lọ́wọ́ That's brilliant. Wọ́n lọ rò pé àmì ìjọba àwọn bá fún àwọn arìnrìn náà lákàtí sọ̀rọ̀ ní à. Àwọn oúnjẹ tí wọ́n wọ́n ń taṣọ, ẹni bá wọ́n ń taṣọ kó wá jáde. Gbogbo ìtàrà sí àgbò wọn àti wọn kó wá pátápátá, wọ́n kó jáde ni. Orí pé bí wọ́n wọ́n ṣe pọ̀ yìí sí, ó ti lọ́wọ́ sí parí ọ̀mọ̀ náà wọ́n padà jáde ni. Orí ẹ̀ ẹni tí wọ́n sọ̀rọ̀ aṣọ yẹn, wọ́n kó jáde bí bàbá ẹ̀ kó jáde lọ sí náà ni bí ọ̀gbà bí ń bá jẹ́lẹ̀ lọ́tán ṣọ́wọ́ tí wọ́n wọ́n nìyẹn ẹ máa bọ̀ láàrò pé tí wọ́n kọ nǹkan aṣọ ìrírí báyìí wọ́n lé wọ́n nǹkan àtọ́lùmọ̀ wọ́n lẹ́ẹ̀mejì tẹ́ wọ́n bá ti rí ibẹ̀ tọ́lọ̀ gbáde láti rí ìfẹ́ ìmọ̀ kò sí ń kú eruku ló kọ ọ̀rọ̀ aṣọ rẹ̀ tó ọkọ̀ ọkọ̀ ti ń dá àwọn olórí ọrùn jẹjọ́ lọ́jọ́ náà wọ́n mọ̀ pé aṣọ máa ń dá lọ́rùn tàbí ó ti kí

ìwọ́dùn tàbí wọ́n ìta náà kì rẹ̀ wọ́n táìdì rẹ̀ ní tóbi dáwà kọ́ lórúkú ti wà dápàtọ́kọ́ ní olé orúkú yóò dọ̀ sí rẹ̀ ẹ̀kùnkùn ní so àwọn èèyàn parun sí ra wọn wọ́n tún parun sẹ́tọ̀ sọ́rídá sí wa kí ẹ dá ọ̀nà yìí àwọn àwọn èèyàn wọn tó bẹ̀rẹ̀ tó rìn sí ọ̀nà tó wá ní ọ̀nà ìjàkadì àbáyídà àpọ̀rẹ́ lọ́dún náà Ìjọba pé ó jọ̀rọ̀ kéèyàn bá yọ̀ gbọ́n náà

ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún gbẹ́rẹ́ bá gbogbo títì ló láàbá wa. bàjẹ́ kò jẹ́ náà. bẹ́ẹ̀ sí. bàjẹ́ kò jẹ́ náà àwọn

والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا

tí wọ́n bá pọ̀rọ̀ tó lọ́sìn òní ti rárá. Lọ́dọ̀ sọ fún alọ́ pé omi òmò pàrà Nàìjíríà lówó títí tí kò rò dídé. Òwò wá tó wọ́n láwọn ìlà gọ́ọ̀mẹ̀ntì lówó, gọ́ọ̀mẹ̀ntì lọ́pọ̀ tó ti. Àwọn akọ́rọ́ là ẹ̀yìn fún yà lówó. Àwọn ọmọ mùsùlùmí wá yẹ fún yà lówó nù wọ́n ká gba lífì wọn. Àwọn àti wọn lọ́jọ́ òwe ti yọ zàkà. Ìjọ́ wo lẹ ti yọ zàkà? kẹ́yìn wọ́n sọ tó yọ̀ tí a tó jẹ́ kí wọ́n lọ torí kárí ni àti àwọn oúnjẹ ló pàdé lára wọn. wàhálà yóò mú inú rẹ̀ bí káwọn òbára sí ilé ọ̀rọ̀ lẹ́sàn láyé òmìnirànà láti òní ìmẹ́rin lápọ̀ mọ́ra òní ìmẹ́rin wọ́n nígbàgbọ́ pé ẹlẹ́sàn ni mí wàyà ilé ohun ìlàáhì wọ́n wọ́n nígbàgbọ́ pé wọ́n pàdé orí níjọ́ kan tí òní síjọ́ mi lẹ́yìn rẹ̀ náà ومن يكن الشيطان له قليلا فساء قرينا ومن يكن الله له الشيطان قرينا شيطان ni ọ̀rẹ́ rẹ̀ omi òjò fẹ́ náà fi ọ̀nà orí ọ̀nà ọ̀nà ó bọ̀ sí wàhálà lórí ìlà ṣèǹtọ́nà yóò يعينكم الفقر ويأمركم بالفحشاء èṣù ní ìfẹ́jẹ́ ìrọ̀lọ́wọ́ èṣù ní ìfẹ́jẹ́ ìrọ̀lọ́wọ́ bẹ́ẹ̀ wá ti wá ń bẹ́ṣù múlẹ̀ tí wọ́n ti jọ ń lò tí ń tẹ̀lé ẹni yóò nílé ńlá tó kéje ẹ̀tọ́ bá jẹ́ pé olùbádámọ̀ràn rẹ̀ kò lẹ́lò mí ṣe tọ́nù tí wọ́n sọ ẹni ṣe tọ́nà àgbà òun láti ṣe tọ́nù lẹ́yìn àwọn èsù èèyàn èèyàn èsù tó àwọn àwọn ọ̀rẹ́ ṣe lára wọ́n ní ah, ẹgbẹ́ oríṣù ah, ó mọ́ àwọn àgbẹ̀ wọ́n ní wà wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣọ́kí wọ́n wá kó mọ́rọ̀ rẹ̀ pé ara ah, wọ́n tún tẹ́kí àwọn ọ̀rẹ́ tí fún wọn ló ń jẹ àwọn ọmọ tí wọ́n pa ó dàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá gbọ́dọ̀ ìsìn nígbà tó ń gbọ́ ọlọ́run ní wọ́pọ̀ sí inú lọ́wọ́ ọmọ yóò máa lò. Yóò tó bá ti tẹ́ ọlọ́run bá rọ̀ ní ti wàhálà. Sọ̀tọ́ ìgbàgbé wa wà nígbà kẹ́lọ́ bá nù rẹ̀. Bí omi gbé ọ̀nà bá kà wá ń ti sáwò, wọ́n mú wa ábẹ́gí ní àgbà. Tó kí àbá mi tọ́jú wálé, torí ẹ̀ láì fi wọlé

ó wà á owó kan tí òní tùmọ̀ ní kó kílẹ̀ bílọ̀kù owó nù bá owó kíni owó nù bá owó kò náà ọlọ́pọ̀ owó nù bá owó kò náà ó kí ọ̀sẹ̀ dábọ̀ ìgbà gan nù torí pé dábọ̀ wá kà tó dùn wọn nù. wọ́n máa ń yẹ kó ṣe ìtọ́jú ọlọ́run kọ̀rí náà ṣe tọ́jú bá ti jẹ́ kọ̀rí rẹ̀ pátá àkọ̀rí ó burú lọ́rùn bàbá náà lè ṣe

tí ò lóyìn wọ́n rẹ̀ ń torí tọba rẹ̀ là wà lè gáàzí ẹni tó dákọ tó lọ́wọ́ tọ́lọ́ káwọn èèyàn fi ẹgbẹ́ ní àtẹnu wọ́n ló ń fi kù mú ń fi kù àlùmọ̀ràn òǹlàbẹ̀ ààrẹ rẹ̀ àtàwọn tó lẹ́kọ̀ọ́ bá kó sí àwọn kárí mi ni lọ́wọ́ mi lọ́wọ́ fi ń dómi náà ẹ̀ àná òbí ẹ̀ bá kọ náà kejì

báàkì lọ bá dìgbà méje mọ̀ bẹ́ẹ̀ mọ̀ lẹ́gbà tó ń gbọ́ báyìí bẹ́ẹ̀ bàbá ẹ̀ kọ́ fọ́tí mọ́jì fọ́tí mọ́jì mọ́tíláṣí ogójì mọ́tíláṣí ogójì ogójì lórí rẹ̀ bẹ́ẹ̀ mo rí ẹ̀sà mo lẹ́rìí lórí rẹ̀ tó fi báà mi bá lé wọn lé ẹ̀sà yìí eléyìí tí mo wá mọ̀

مخلصين لله سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب